ṣàṣà ló sọ pé kò pọ̀ kẹ́ ẹ́ ó fi ìpìyè pọ̀ gan ẹ́ ó fi ìpìyè pọ̀ pa àwa la máa jiná mọ́tò àdìgbò mọ́tò àwa la máa yúkúyúkú ẹ́ ta ló sọ pé kò pọ̀ kẹ́ ẹ́ ó fi ìpìyè pọ̀ pa ó fi ìpìyè pọ̀ gan àwa la máa jiná mọ́tò àdìgbà wáyà ẹnumọ ṣíkúṣíkú ó ga o á fítà tí mo lò yìí ó jẹ́ kí n fáìn o <laughs> èmi náà yà bó fítà sí <laughs> kẹ́ ẹ lè rò pé ojú mi dán mo yà bó fítà sí fíltà fítà lèmi náà lò <laughs> ẹ kálẹ́ ẹ káàsán ẹ kú ojú ọjọ́ ní gbogbo ibi tẹ́ ti ń wò mí orí ìkànnì ọ̀gbẹ́ni Bobby náà ni ẹ ti bára yín ìyẹn ibẹ̀ ní nẹ́tíwọ̀kì gbé yín dé ọyọ́ ah, mo dẹ̀ tí mo dẹ̀ ti fẹ́ pè yín kínkín fọ́dún ẹ mọ́ bínú ẹ mọ́ bínú you beat me to it àríyànṣe wọn káàbọ̀ ọ̀rọ̀ wà lẹ́ni tá a jọ sọ àwọn àṣírí kan tó ń tú lóòótọ́ àwọn náà ń dènà dé à ṣùgbọ́n àwa náà à ní dákẹ́ torí àkọmọ̀nà ọdún yìí fún gbogbo wa pàápàá jùlọ fáwọn ọmọ Nàìjíríà ni wípé ah a ní gbà bẹ́ẹ̀ bá lẹ́ ẹ̀yin náà ní gbà wá náà ní gbà mo ti ń rí lórí online táwọn èèyàn ń kọ́ káàkiri pé no gree Yusef. no gree no gree for anybody this year Eh, akọmọ̀nà nìyẹn tí àwọn èèyàn fẹ́ lò slogan ọdún yìí nìyẹn àwa náà sì ti sọ pé a ní gbà o bó wù yín gbogbo ìtẹ̀kùtẹ̀ tẹ bá mọ̀ tẹ mọ̀ tẹ sí péjì a ní gbà ṣùgbọ́n ẹ̀yin tèmi ẹ mọ́ gbàgbé ẹ mọ́ bá ń tẹ like àti love kẹ̀sì bá mi share ẹni very hand up handsome filter ni o <laughs> filter ni mo lo <laughs> ojú mi ṣùkùṣùkù báyìí ni o fíltà ni mo lò ẹ ò nìyẹn mo gé fún yín bó ṣe wà nìyẹn mo lò fíltà <laughs> bó níṣẹ́ bó ní ṣe ń lọ èyí tẹ́ wà ń bi iṣẹ́ èyí tẹ́ ti délé ńkọ́ ó dáa ẹ jẹ́ á mú ètò pọ̀n ẹ jẹ́ á lọ bí à ń rè torí ibi tá à ń lọ ò jìnnà ibi tá a yà ló pọ̀ a dúpẹ́ lọ́wọ́ tó tún mú ẹ̀mí wa tó tún so ẹ̀mí wa rọ̀ di ìgbà yìí tó jẹ́ aráàánú gbà láàrin àwọn alàyè ẹjọ́ ẹ mọ̀ bá ń tẹ ẹ mọ̀ búkàdì fún mi ẹ mọ̀ tẹ love ẹ mọ̀ tẹ like ẹ bá ń boko lọ fà fàfàfà amúlòdùn inú mi dùn amúlòdùn inú mi dùn ìtàláwà ìtàláwà amúlòdùn ẹ bá mi boko lọ fà káwọn èèyàn mọ̀ pa ti dé orí ẹ̀rọ ayélujára a mọ̀ sí nípele nípele gbogbo bó ṣe ń lọ nàìjíríà gbogbo ọgbọ́n tó ń dá tó fi ń tẹ àwọn ọmọ nàìjíríà ọmọ mẹ̀kúnnù nìkan kọ́ ló ń tẹ̀ mọ́lẹ̀ o adìyẹ ń jẹ fún ara wọn o ẹja ń jẹja ní nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ mú fẹ́ a mọ̀ sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà lẹ́nujọ́ mẹ́ta yìí pàápàá jùlọ mo wo fídíò kan lórí ọ̀dọ̀ very dark man èmi náà wá ní kí n wá gbé ẹ̀dá ẹ̀ fún ẹ̀yin tèmi ní yorùbá ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wò ó mo ti share ẹ̀ already ní ti ìbò ní English bẹ́ẹ̀ mo fẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀ ní ti Yorùbá àwọn àṣírí kan wà ń bẹ̀ bọ́bọ́ yìí ń ṣiṣẹ́ gidigidi o credit to very dark man is doing handsomely well uh, the guy is doing handsomely well but I think that uh, I hope rather I hope that he, uh, he, he, he won't get himself into into issues I hope that I pray that God will give him wisdom to know when to hide and to know when to come out because eh, lórí ọ̀rọ̀ téèyàn bá ń bá ìjọba jà pàápàá jùlọ ìjọba Nàìjíríà téèyàn ń tú àṣírí wọn iṣẹ́ tí ìwé ìròyìn ilé ìwé ìròyìn ńláńlá ò lè ṣe iṣẹ́ tó jẹ́ wípé wọ́n máa wọ́n máa eh, wọ́n máa copy and paste ni àwọn ilé ìwé ilé ìròyìn nísìnyí àwọn ilé iṣẹ́ ìròyìn ńláńlá wọ́n mọ̀ mi ò ní dárúkọ kankan nu wọn ṣùgbọ́n gbogbo most of them máa ń copy and paste ni kò sí èyí tó fẹ́ ṣiṣẹ́ takuntakun mo kí Mọ́rádékẹ́ adé síbì kan àlàbà àwọn èèyàn mi ti ń bínú wọn ni mi ò dárúkọ àwọn mọ́ Yétúndé ìfẹ́dà ẹ̀ mo kí yín Adéọlá Ọláyínká ẹ̀káàbọ̀ Adébímpé ẹ̀rí ṣògo gidi hàn yóò dáa fún yín ẹ̀yin lẹ fún alárúgbó kan nígbà kan Ọ̀yọ́ model ẹ ṣeun bàbá wa ọdún ìyá àtúnjọ sí ni no grief for anybody jẹ́ wá sọ nǹkan kan sínú ayé rẹ bá a bá ti ń ṣètò tá àkọ́kọ́ mọ̀ sọ̀rì àwa náà mọ̀ fi ẹnu a mọ̀ fi pè dáadáa síra wa ìwọ tí òun la ìlà kọjá kan kọjá tàbí ìwọ tí òun rò pé ikú ń lé ọ kiri wọ́n fẹ́ pa ọ́ tàbí o tiẹ̀ ti dọ́dọ̀ wòlíì ìran tán rí sí ìwọ ni wípé o ò ní pẹ́ kú o wọ́n ti ríran sí ọ wọ́n ti sọ déètì gbogbo bí tiẹ̀ ṣe ń ṣe lára rẹ gan bí ìgbà tó jẹ́ pé kú ń tẹ̀lé ọ ni mo fẹ́ fi dá ọ lójú pé o ò ní kú o ò lè kú sórí ẹ ń bá nígboyà ló lè kan máa jẹ ń kò lórí kókó ọkàn lẹ́ẹ̀kan tuntun kan o ò ní kú o o ò ní kú bírò àwa ìbá wà tọ́lọ́run sì dá wa sí o ò lè kú ikú kíkú kan kì í sọ̀rọ̀ ẹnu lóòótọ́ àwa agbára wa yànjú ni ṣùgbọ́n o ò lè kú pàìtọ́ rẹ lè ti ríran sí ọ pé kó rè mọ́ di ẹrù rẹ o àbí kí dókítọ̀ àwọn ilé àwọn kí náà ń pè wọ́n náà àwọn dókítà òyìnbó wọ́n lè ti rí sí ọ wípé báyìí báyìí báyìí ni o àbí kí babaláwo rẹ ti ní oore mọ́ múra lẹ̀ ọ̀tò kẹrù sọ́kọ̀ láì tí ìdarúgbò rẹ ò lè kú o ò tí àníjọ́ ọlọ <laughs> ìwọ ní kó wá mọ fẹnu rẹ pé iye iye iye iye wọn máa ń pe púrúsì ọwọ máa ń pe iye bó ṣe rí nu wo ní kú níwọ̀n tí mò ń wo tó ń wò mí tá a jọ ń ṣe prógráàmù lálẹ́ yìí o ò ní kú ikú kankan kò ní í já síkú fún ọ gbogbo n tó ń la àkọjá torí ọ̀pọ̀lọpọ̀ ẹ táwa ń ṣe prógráàmù tínú wa ń dùn tá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ orí àkẹ́tì àìsàn náà wà ọ̀pọ̀lọpọ̀ orí wheelchair náà wà ọ̀pọ̀lọpọ̀ ìrònú oúnjẹ kọ́ ló bá wọn ọ̀pọ̀lọpọ̀ sì rè ìrònú oúnjẹ àti ìrònú àìlera ó bá wọn pọ̀ o ò ní kú ikú kan bí kò ṣe yíyè ọ̀rọ̀ gbìyànjú mi sì ni fún ọnù ọ̀rọ̀ ìgbàgbọ́ sì ni kò dìmú kò dìrọ̀ mọ́ bàbá sì lónìí kú kì í ṣe pé ẹ̀mí nìkan ni màá jábọ́ iṣẹ́ ọwọ́ rẹ ò ní kú ọmọ rẹ ò ní kú ìgbéyàwó rẹ ò ní kú ìwọ tó bá sì ti ṣe mẹ́hẹ̀ ibi tó bá ti mẹ́hẹ̀ gbogbo tó bá ti kú lọ́wọ́ rẹ tó bá ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́nu rẹ pé iye yọ́ọ̀mọ̀ rí tí ọmọ dìde yọ́ọ̀mọ̀ yè mọ́ lọ́wọ́ ni yọ́ọ̀mọ̀ yè yóò mọ yè ìyún ni o fi ṣàkọmọ̀nà rẹ o fi kún ara àkọmọ̀nà rẹ mo mọ̀ fáìn léni fítà yìí wọn ò gbọdọ̀ gbàgbé orúkọ rẹ o fítà mo lò ó ní kú bí ó ṣe yíyè kò jù bá ń lọ ó dá ẹjẹ́ á lọ ibi à ń lọ lórí ọ̀rọ̀ kí n tó lọ sórí ọ̀rọ̀ very dark man mo tún rí nǹkan kan àtẹ̀túsáré kí àwọn èèyàn àwọn èèyàn yìí àwọn kan máa bínú pé mọ̀ wọ́n kí àwọn èèyàn ṣùgbọ́n àárò ògùn ẹ̀ṣẹ̀ Gbẹ́ngà Ìbíyọ̀sí ẹ̀ mọ̀ yọ̀ náà ni Yétúndé Ìfẹ́dayọ̀ yọ̀ dá fún yín ayọ̀ ò ní kúrò nínú ìran yín Adéọlá Ọláyínká ọláọlá náà ni àjọmọ jẹni lọ́dún yìí ẹnjìnìà Ògúnlóye Yusuf Ọmọbọ́lájí yọọda fún yín àmì Ọlọ́run mo kí gbogbo wa pátápátá Àbáyọ̀mí Gbọ́láhàn Gbẹ́ngà Ìbíyọ̀sí mo kí gbogbo yẹn já mọ bẹtò lọ mo rí àmì àwọn àmì kan jáde tó ń sọ̀rọ̀ sí ọ̀gá wa lẹ́kọ̀ọ́ wọ́n ń sọ̀rọ̀ sí Sanwó-Olú jẹ́ ń yọ kínní bó ní ṣe lògò tí ń tún lo ìlà ó dá wọ́n sọ̀rọ̀ sí ọ̀gá wa Zindadi Imade ọ̀dà fún yín olórúkọ ọmọ Davido Imade wọ́n sọ̀rọ̀ sí Sanwó-Olú àwọn sojó àwọn àmì àwọn ọmọ àwọn àwọn yúùtù wọn kọ̀ọ̀kan wọ́n ń ṣe fídíò mo ti rí tó fídíò méjì báyìí níbi tí wọ́n ti ń bú Sanwó-Olú ta ló ti rí fídíò ibi tí sanwó ti mú àmì tó ń gba one way torí èmi kí Sanwó-Olú ó ṣe o ó gbìyànjú ṣùgbọ́n ṣe rí fídíò ibi tó ti ń gba one way yẹn òun ló ń bí àwọn fídíò tí àwọn àmì ń ṣe yẹn ó ń bí àwọn àmì nínú kẹ́ bá mọ̀ wípé kò sí òfin ní Nàìjíríà ẹni tó bá gbìyànjú àti gbé òfin ró òun lọ ta ọmọ nàìjíríà inú àwọn àmì inú wọn bàjẹ́ wọ́n sọ̀rọ̀ òdì sí sanwó-olú wọn ránṣẹ́ sí wípé ìwọ ìwọ tá a jọ jẹ tá a jọ mu ìwọ tó jẹ́ pé a jọ ń fẹ́ ọwọ́ wẹwọ́ ni ìwọ tó jẹ́ wípé nígbà tí o fẹ́ lo àwọn fún iṣẹ́ burúkú iṣẹ́ tí ò lọ tí ò bófin mu tó jẹ́ wípé president nìkan ló lẹ́tọ̀ọ́ àti order fún army wípé ẹ̀rẹ̀ you saw the video yọ̀ọ̀dà fún yín ẹlẹ́rìí mi wà ń bí pé ní nàìjíríà ń tófin sọ ni wípé ààrẹ nìkan ló lẹ́tọ̀ọ́ láti ọ̀dà fún army tí nǹkan kan bá ṣẹlẹ̀ wípé ṣùgbọ́n ìwọ ìwọ tó mọ bó ṣe ń ọ̀dà àwọn àwọn àṣírí kan ti ń tú lórí ọ̀rọ̀ endsars tó ṣẹlẹ̀ ní ọdún mélòó sẹ́yìn àwọn àṣírí kan ti ń tú ó kàn yà mí lẹ́nu páwọn ọmọ nàìjíríà náà àwọn náà mọ̀ ọ́ dé àwọn ni wọ́n mọ̀ ọ́ most of àwọn èèyàn nàìjíríà gbàgbọ́ wípé wọ́n pààyàn ní ensars wọ́n dẹ̀ ń jáde wọ́n dẹ̀ tún ń bú àwọn tó ń sọ pé àná pààyàn wọ́n dẹ̀ tún ń bú wọn bí ẹni pé wọ́n ti gbowó lọ́wọ́ ìjọba ṣé ẹ rí èpè tí ń ja ẹlòmíì ya ẹ̀mọ̀dí tí ẹlòmíì ń jẹ láti ó forí kó èpè àwọn ọmọ nàìjíríà ni àwọn aláìṣẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ń ta sílẹ̀ nàìjíríà ńgbà tí wọ́n wá jáde tí ò sojú rẹ nítorí pé o fẹ́ gbèsè yìn ìjọba ìjọba tí ò mọ̀ rí ìjọba tí ò ràn tó ń fìyà jẹ bí rẹ bí wọ́n bá ti ń rí ṣe lábẹ́ ìjọba wọn tó o wá jáde tó ní irọ́ ni wọn pààyàn kankan bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ fi ba tìjọba jẹ́ ni wọ́n kàn fẹ́ fi ṣe kinní kan ni ó mọ̀ pé gbogbo àwọn èèyàn tán pa àtàwọn èèyàn wọn tán ṣépè O mọ̀ pé wà ìwọ náà forí kó ń bẹ̀ ẹ já sọ ẹnu wa wà forí kó ń bẹ̀ wọ́n yin adúrú ìbọn yẹn live bullet live kinní lọ́jọ́ yẹn o ìwọ ń jáde ó sì dé lẹ́kì tó gate náà pààyàn ó ń la àwọn àṣìmáráàmì tó máa tú àṣírí yẹn tó máa jáde tó máa sọ wípé wọ́n fún àwọn ní wọ́n fún àwọn ní ọ̀dà ni bẹ́ẹ̀ sì ni Sanwó-Olú ò lẹ́tọ̀ọ́ láti pe àmì kò ní àṣẹ lẹ́nu gẹ́gẹ́ bí gómìnà láti ọ́dà fún àwọn ológun níbi tí wọ́n ti ń ṣe wọ́n tiẹ̀ kì í lo ológun wọ́n ń lo ológun a sì máa rẹ̀ tó máa jẹ́wọ́ ààrẹ tó máa a máa rẹ̀ tó máa jẹ́wọ́ a máa rí lágbára ọlọ́run àní ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àmì yẹn náà ẹ jẹ̀bi o àwọn ara yín ti ń gba one way ẹ nítorí ìyẹn à ń torí àwíjàre kí tó tán lẹ́nu ẹ nítorí pé èèyàn ṣé ó dìgbà tí ẹ̀yin gan ìkàlẹ̀ yín náà nítorí pé wàá mú ara yín ní ìsìn tó gba one way ṣé arákùnrin tó sọ̀rọ̀ yẹn tó jẹ́ ọmọ ológun yẹn ó wà lára àwọn tán rán ó sì mọ nǹkan kan mo lérò pé wọn ò ní wọn ò ní pa lẹ́nu wọn ò ní pa ó wà lára àwọn tí wọ́n rán òun náà sì mọ àwọn nǹkan kan tó fi lè jáde boldly tó sọrú ọ̀rọ̀ yẹn pé ìwọ mọ bá ṣe ń ránṣẹ́ bá ṣe ń rán ọmọ níṣẹ́ dé tòrutòru o mọ bá ṣe ń pe bẹ́ẹ̀ ṣe lè pe àwọn láti rán àwọn ní iṣẹ́ mi ìfẹ́ lo òyìnbó tó lò gbì láti rán àwọn ní iṣẹ́ tí ò bá òfin mú ó wà lórí very dark man náà ẹ̀yin tẹ́ ẹ bá gbé èbò dáadáa tẹ́ ẹ rè sùkúù ẹ bá ń pe program ẹ bá ń tẹ love and light ẹ jọ̀ọ́ mú orí yín orí nǹkan kan ẹ̀yin tẹ́ bá gbé èbó tẹ́ lọ sùkúù ẹ máa kàn sí very dark man àwọn nǹkan kan wà gbogbo ọ̀nà kan lòun náà gbogbo àlè mọ̀ ọ́n rìn kórí mọ́ mi gbogbo ọ̀nà kan gbogbo wa ti dá àwọn ibì kan wà tẹ́mi náà ó sọ ń gbà mí tẹ́ ẹ̀ nìyí nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ìyìnbó lòun ń sọ ó sì máa ń kanjú abẹ ní kò ní àwọn ibi tó ti dáa kó máa ń fẹ̀mí ara rẹ̀ wéwu ọlọ́run ó máa bá wa sọ o ọlọ́run máa máa bá wa sọ ó gbéra fúnra rẹ̀ ó gba Plateau State ṣé ẹ rántí tó ṣẹlẹ̀ Plateau State tẹ́ bá ń wo picture n tó wà ńlẹ̀lẹ̀ yẹn ẹ rí ọmọkùnrin kan very dark man lẹ́ ń wò yẹn o very dark man yẹ̀pẹ̀ kọ́ ló bù lọ́wọ́ o kì í ṣe yẹ̀pẹ̀ bó tiẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀lẹ́ ló ti bù ú ara fídíò ẹ̀ ni mo ti crop ẹ̀ jáde n tó bù lọ́wọ́ yẹn nǹkan àlùmọ́ọ́nì tán rí nù lẹ̀ tán ń pè ní tin ẹ ń bá lè ṣe ìwádìí kórè ṣèwádìí tán fi tin ṣe ẹ wàá gbọ́ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí orí odidi agbègbè ìgbèríko àwọn ìlú ńláńlá mẹ́ta àwọn kan kéré àwọn kan ńlá mẹ́ta ni wọ́n rè kógun jà tí wọ́n pa wọ́n àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtìyàwó ilé àti baálé ilé ìmí níbà ló pọ̀ lọ́wọ́ ìmí wọ́n pa gbogbo wọn ikú sàárà ẹ jẹ́ ń fi ìkan nínú àwọn píkṣọ̀ ìlú yẹn hàn yín kẹ́ ẹ lè rí bí abúlé ni ní Plateau State bíbẹ̀ ṣe rí òrè ẹ jẹ́ wo very dark man gan lẹ̀ ń wò yìí very dark man lẹ̀ ń wò yìí arákùnrin yìí ní àyà ó sì gbọ́n ọlọ́run fún ní ọgbọ́n iṣẹ́ tó yẹ kí iléeṣẹ́ ìròyìn ńláńlá kan máa ṣe òun gangan ló ń ṣe kudos to you very dark man you might not understand uh, much of our language Yorùbá mo mọ̀ kó gbọ́ Yorùbá but you might not understand the deeper ones that we're speaking here. All we're saying is that God bless you. Kudos to you on this. Many new stations that we expect, they are the ones that they should take up this kind of thing, report. They ain't doing nothing. Kudos to you, my brother. wá lẹ́yìn bí gbogbo bẹ̀ ṣe rí ilé alámọ̀ ilé gbogbo ẹ̀ wọ́n pa wọ́n dànù odidi ọjọ́ mẹ́ta ni wọ́n fi ṣe iṣẹ́ oró wọn ní gbogbo agbègbè yẹn odidi ọjọ́ mẹ́ta ni wọ́n fi ṣe iṣẹ́ burúkú tí wọ́n lọ ń pa ọmọdé tó ń pa àgbàlagbà tó ń pa ọkùnrin tó ń pa obìnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò ká sí torí ẹ̀ la ṣe máa ń sọ pé lórí ètò tí nǹkan bá ṣẹlẹ̀ nàìjíríà lágbègbè wa ní abẹ́ mú wa nígi mú wa a kì í kà sí ṣùgbọ́n wájú òkè òkun ló ti ṣẹlẹ̀ ní ìsìn ká ní USA ni ẹ ti rí táwọn ọmọ nàìjíríà ọmọ ní a sympathize pẹ̀lú yín o a kẹ́dùn pẹ̀lú yín o ìlú onílùú lẹ́ẹ̀mọ́ bá kẹ́dùn ẹ̀yin ò kì í kẹ́dùn n tó bá ṣẹlẹ̀ nílùú yín ẹ̀ dákẹ́ torí ẹ̀ ṣe ń yàn wá jẹ wọ́n ti mọ̀ pé ẹ̀ sọ nǹkan kan ìwọ̀nba àwọn tí ń sọ̀rọ̀ náà wọ́n ti mọ̀ pé à á sọ̀rọ̀ á dákẹ́ ni ṣùgbọ́n àwa náà ti ní ànígbà lọ́tẹ̀ yìí a mọ̀ tẹnu mọ́ a mọ̀ kí very dark man lẹ́yìn ní ti Yorùbá ó ṣàlàyé àwọn nǹkan kan ó dùn mọ́ mi léèbó ibi mẹ́ta ẹ sì rántí ọ̀rọ̀ tí Abacha sọ Abacha ní tẹ́ ẹ bá ti rí ibi tí wọ́n ti lọ ṣerú ọṣẹ́ báyìí tán lọ pààyàn tán lọ yìnbọn tí wọ́n lọ jó ibẹ̀ torí wọ́n tún dẹ́ńgbà tán pa àwọn èèyàn tán wọ́n tún jó ẹ mọ̀dé tán sì juná sí ilé wọn ẹ ti pa wọn ẹ ti lé wọn jáde ẹ pa àwọn èèyàn rẹpẹtẹ wọ́n wá tún ju iná wọ́n dáná sun ilé wọn ẹ mọ̀ díẹ̀ Abacha sọ ó ní tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ láàárín twenty four hours tí ìjọba ò rí nǹkan kan ṣe sí àmì tí àwọn èèyàn tán àwọn jàǹdùkú tán ṣerú ọṣẹ́ báyìí fún twenty four hours yẹn èdè ọjọ́ kan ṣoṣo ló ń jẹ́ twenty four hours yẹn ó ní tí ìjọba ò bá fi lè gbé ìgbésẹ̀ kankan ó ní ìjọba mọ̀ sí a wàá lo theory theory àbáta yẹn láàfi ṣe ètò ní alẹ́ yìí àwa ò ní dárúkọ èèyàn kankan ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ ọ̀sẹ̀ yẹn wọ́n mọra wọn. bẹ́ẹ̀ bá wá ń rí táwọn fúlàní herdsmen tán ń lọ sí ìgbèríko tán ń pa àwọn àgbẹ̀ wa ọ̀dọ̀ wa nìkan kọ́ ló ti ń ṣẹlẹ̀ o. lóòótọ́ wọn rí ojú àwọn tó ṣiṣẹ́ ilé yìí ṣùgbọ́n wọ́n ròyìn bó ṣe pọ̀ tó nítorí wípé láàárín ọjọ́ mẹ́ta léraléra tí kò sì sí ìgbésẹ̀ kankan tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfi kán mọ báyàn kẹ́dùn ti iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun nàìjíríà tán mọ̀ ọ́n ṣe nìyẹn di pé wọ́n á gbà yín láàyè wọ́n á gba àwọn oníṣẹ́ ibi yẹn kan ṣiṣẹ́ ibi wọn tán wọ́n á gba àwọn jàǹdùkú yẹn àwọn ìbọn náà ti rí gbogbo nǹkan oró tán ń lò ìbọn nǹkan tán ń lò ta ló lẹ́tọ̀ọ́ ìbọn gbadé ìṣe pé wọ́n ti ń fún èèyàn lẹ́tọ̀ọ́ ìbọn nàìjíríà ta ló lẹ́tọ̀ọ́ ìbọn nàìjíríà bí ìbá ṣe ológun àti iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn kọ̀ọ̀kan tí ń gbébọn nínú àwọn civil defence àtàwọn àtàwọn immigration ẹ wá lo odidi ọjọ́ mẹ́ta ẹ wá fi rèé ṣe ọṣẹ́ ní odidi agbègbè mẹ́ta ìlú síra wọn ìjọba ò sì rí nǹkan kan ṣe sí kò sí distress call kò sí wípé nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ẹ járe. Eh, wọ́n pọ̀ ọlọ́pàá mélòó kan o aráàlú náà pa kò sọ ọlọ́pàá tó sì ṣe kí wá nìdí torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà máa ń wò pé kí ló dé tí àwọn jàǹdùkú tó jẹ́ pé ìgbèríko oko ni wọ́n lọ mọ́ náà lọ mọ́ ṣiṣẹ́ ọṣẹ báyìí báwọn fúlàní ẹ̀sìn máa ń bá pààyàn oko náà náà ti ń pààyàn meanwhile bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àmọ́ àmọ́ ntọ́lọ̀ ń lò nílé ìgbìmọ̀ asòfin tó gbé ọ̀rọ̀ yìí sókè tí wọ́n sì ń béèrè ìbéèrè lọ́wọ́ ọ̀gá ológun nàìjíríà pàápàá jùlọ wọn ni kò fi ṣẹlẹ̀ tí ò bá fi lè tí ò bá ti lè ní agbára tí ò bá ti lè ní ìmọ̀ tó tó tó péjú owó láti ṣe iṣẹ́ ààbò ìlú nàìjíríà ọlákáyọ̀dé yóò dáa fún yín yorùbá nation ṣùgbọ́n àwọn wo là ń kó lọ yorùbá nation èmi ó sì mọ béèrè question yẹn lọ́wọ́ wa àwọn wo là ń kó lọ. bẹ́ẹ̀ ni nígbà tí ò sọmọ wa ń bẹ̀ kíní yẹn ti mọ́ wa lára nàìjíríà tí nǹkan bá ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá àwọn ibo àwọn haúsá wọn mọ̀ wò wá ràn wọ́n ní ẹ mọ̀ forí ara yín kó bó bá ṣẹlẹ̀ nílẹ̀ ibo náà tán para wọn àwọn yorùbá àwọn haúsá wọn ní ẹ mọ̀ para yín ẹ̀yin lẹ mọ́ra yín tẹ̀ ń pa kò kú dọ́dọ̀ wa bó bá ṣẹlẹ̀ nílẹ̀ haúsá náà yorùbá àti ibo náà mọ̀ ní ẹ kò kú dọ́dọ̀ wa ṣùgbọ́n gbogbo bá a bá wá wò ó lójú ẹyọ kan tí tá a wò ó lẹ́lẹ́yàmẹ̀yà tá a fojú ọmọ nàìjíríà kan ṣoṣo wò ó torí nàìjíríà náà sì ní wọ́n báyìí àbí tá a fojú yorùbá nìsàn wò á rí wípé gbogbo wa ní nǹkan ṣe nàìjíríà ó yẹ kí àgbájọ ọwọ́ yẹn kò sí mọ́ ara tí nàìjíríà ò fi lè dá dúró mọ́ nìyẹn kò sí àgbájọ ọwọ́ mọ́ kò sí ìbálòpọ̀ kankan mọ́ ọ̀tá ìkórira ti wà lọ́kàn oníkálukú ó sì ti ń jẹyọ nínú òṣèlú kàkà tó fi débẹ̀ kàkà tí ìran rẹ̀ ó fi débẹ̀ ànígbà á tẹ̀ ọmọ ayé ni á jẹ ọmọ á tẹ̀ ìmẹ́rẹ̀ ìdí nìyí wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ nílé ìgbìmọ̀ asòfin tí wọ́n sì ń béèrè fún Eh, one Network ṣé lọ́dọ̀ mi àbí lọ́dọ̀ yín ẹgbẹ́ ọṣẹ́ ń rí mi wò ṣe ń gbọ́ mi kétékété wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tó ti ń yẹ ọwọ́ àwọn olórí tí ó jẹ́ iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá gbogbo wọn náà ń béèrè fún báyìí pé ìwọ Tinubu ló yàn wọ́n sípò eh, wọn ní wọn kò síṣẹ́ kankan tá a rí kan ṣe o kàkà bẹ́ẹ̀ tó fi dáàbò bo aráàlú àwọn fúnra ara wọn gan-an níbi tó ti ń tẹ̀sí àdó olóró nǹkan nǹkan pé àwọn fẹ́ fi dáàbò bo aráàlú aráàlú làwọn náà tún fi pa. ewu ń bẹ lóko lóńgẹ nàìjíríà lóńgẹ gan fúnra rẹ̀ ewu ni àwa ò mọ̀ sọ ẹ lè lọ́bọ̀ mí ìbẹ́ bá fẹ́ gbẹ́dùn àgbádùn ara yín lórí ọ̀rọ̀ entertainment o ṣùgbọ́n lórí ìkànnì àmẹnubà mo sì wá ti mú níbàdà ní ìsìn nítorí wípé ẹnu ẹnu ẹ la fi pètè mí dire ẹnu ẹnu lèèyàn fi kọ méje mo ti fi nù yín tẹ́lẹ̀ àtijọ́ jẹun àtijọ́ jẹun lórí tábìlì kan náà lórí bíi tá a ti sọ tí mo ti ní nàìjíríà ó dáa nàìjíríà ó ṣe mo ti kó ọ̀rọ̀ mi jẹ́ o special announcement èmi ọ̀gbẹ́ni Bobby tí mo mọ̀ sọ pé nàìjíríà ó dáa mo ti kó ọ̀rọ̀ mi jẹ́ network is okay ẹ ṣe ajẹ́pẹ́ lọ́dọ̀ wọn nù see you and hearing you Olúwakẹ́mi awoyaya ayíkọ́wóyadé yóò dáa fún yín you are not seeing me again Becky Odumakinde network ọ̀dọ̀ yín nù àwọn tí ń rí mi ń rí mi ẹ tẹ láìkì ẹ tẹ lọ́ọ̀fù bóyá wọ́n ti ń ṣe nǹkan kan lẹ́yìn nù ọmọsànjọ́ sk wọ́n láwọn ń ṣe dáadáa yóò ẹ sànjọ́ ọmọ sànjọ́ fẹ̀yìn náà yìí náà ó sì sànjọ́ fáwọn òbí yín Adémọ́yè jọ Waliat good evening àwọn èèyàn ń gbọ́ mi gbogbo bí tẹ́ bá ti rí mi nẹ́tíwọ̀kì ni ẹ bá ń tẹ love ẹ bá ń tẹ like ẹ ti rí mi yóò dáa fún yín you can see and hear me ìyá wa dé ọlájà yìí mo pè yín ẹgbẹ́ kọ́ọ̀lù mi yóò dáa fún yín a kú ọdún tuntun. mo tún tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀mẹ́ta ní sọ èmi Bobby tí mò ń mọ́ kì í láyà pé Nàìjíríà ó dáa Nàìjíríà ó dáa Nàìjíríà ó dáa wọn ò sọ bẹ́ẹ̀ mọ́ o mo ti kú ọ̀rọ̀ mi jẹ́ ó dẹ̀ lẹ́ẹ̀kejì etí ọba ńlé etí ọba lóko mo tún ti sọ lẹ́lẹ́kẹta báyìí o èmi ọ̀gbẹ́ni Bobby tí mo mọ́ ẹ̀ńkọ́rẹ́jì yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nàìjíríà ó dáa nàìjíríà ó dáa aláìmọ̀kànmọ̀kàn ni mí o nígbà tí mo sọ bẹ́ẹ̀ <laughs> ìwé ìròyìn aláròyé ló sọ bẹ́ẹ̀ nírọ̀lẹ́ yìí mo ti kó ọ̀rọ̀ mi jẹ ilẹ̀ yorùbá ó dáa lókùn báyìí torí n tí àwọn ará bí ń ṣe kò sí ìwà kó dáa nínú wọn kò sí ìwà tó dáa kò sí ìwà kankan nínú ejò àfi kó sànyàn kó búyàn jẹ béèyàn ò bá sì tètè mójútó ọ̀run làálàá ìwà àwọn olórí wa nù àti rí wọn dáadáa ọlọ́run ti tú àṣírí wọn kíní tí bẹ́rídà pàǹbù lọ́wọ́ òun ọjọ́ yèèpẹ̀ dúdú kì í ṣe yèèpẹ̀ oná ń pè ní tíìn twenty five thousand kájú twenty five thousand kápojú ẹ̀dẹ̀ ó fẹ́ wọ twenty six thousand twenty five thousand dollars tọ́ọ̀nù ẹ̀ kan tọ́ọ̀nù one ton of tin tin tin ẹ wá wò ó wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ́ ilẹ̀ kan tó rí kinní yìí o natural resources ni o bá a ṣe ń rí epo báwọn táwọn epo ká epo rọ̀bì ara èrè tá ní nàìjíríà o wọn ṣẹ̀ṣẹ̀ mọ́ díìgì ilẹ̀ o wọn ṣẹ̀ṣẹ̀ mọ́ fọ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ wá kiri nínú ilẹ̀ wọn ń bù lórí ilẹ̀ wọn ń bù bí yẹ̀pẹ̀ ń tán fi kíní gan gbogbo àwọn agolo sandini agolo gbogbo agolo wọn ń lò ó fún un kì í sì ṣagolo nìkan náà ń lò ó fún ní ọjà ní market international market twenty five thousand dollars ní one ton tọ́ọ̀nù kan iye tó bá dénú twenty one thousand ìgbà tí very dark man ṣe calculation iye tá a mọ̀ ọ́n rí lọ́jọ́ kọ̀ọ̀kan ó yà ń lẹ́nu ẹ rèé wo fídíò rẹ̀ ẹ sì fọ̀rọ̀ bẹtiró lẹ́nà à ń bọ̀ ṣé ẹ rí ibi tó ti ń yàn wá jẹ ó ju pẹtiróòlù lọ wọ́n fi pẹtiróòlù fìyà jẹ yín ni torí ọrọ̀ àlùmọ́ọ́nì tá a nípọ̀ nàìjíríà ṣé ẹ wá rí gbogbo ibi tó ti ní àwọn rélé àwọn rélé góòlù wà níbì kan ilé epo rọ̀bì kan ó wà lẹ́sà wọn ti ẹ̀ tí ì fọwọ́ kàn rárá góòlù wà nú àpáta kan ń fẹ̀ ìfẹ̀ wàrà kìnnìkan gbogbo ẹ̀ ni wọ́n ti fọwọ́ kàn o. <laughs> ẹ mọ̀ ń tanra yín o gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ń wà bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ṣiṣẹ́ bẹ̀rẹ̀ sí ìwà etí yín lẹ fi gbọ́ pé wà ń bẹ̀ ẹ lọ béèrè ń fẹ́ wàrà ara ẹ̀ lélẹ́yìí nítorí tíìnì iná ṣe lọ pa gbogbo àwọn ará ibẹ̀ yẹn o nítorí tíìn natural resources náà ṣe lọ pa àwọn ará ibẹ̀ yẹn o wọ́n pa wọ́n wọ́n tún wá pa wọ́n lásán wọ́n tún wá dáná sunlé wọn ìtumọ̀ ẹ̀ ni wípé àfẹ́ rí yín bímọ àfẹ́ gbóòórùn yín bí mọ́ ẹ kúrò odidi ìlú kan wọ́n ní kán kúrò láì pèsè ibi tán máa lọ fún wọn àwọn ni Ọlọ́run sì fi orí wọn sọlẹ̀ wọn bàbá bàbá wọn àtàwọn lọ́lọ́run fi orí wọn sọlẹ̀ síbẹ̀ bíi kéèyàn kan wo kí kéèyàn kan wọ odidi Ọ̀yọ́ àbógbòmọ̀ṣọ́ àbí èèyàn kan wọ Ìwó kó wá ní gbogbo èèyàn aráàwọ á pa yín ẹkọ òǹbí àfẹrí yín bímọ nítorí pé wọ́n ti wọ́n mọ̀ wípé nǹkan àlùmọ́ọ́nì kan wà ń bẹ. tẹ́ ẹ bá sì rí ibi tí very dark man lọ yìí kẹ́ ẹ tó rí igbó ilẹ̀ gbáyàwó ni béèyàn bá ń kó wàhálà bọ̀ gan kó tó dọ́dọ̀ yín ẹ ti rí lọ́ọ̀kan wọ́n sì pa gbogbo àwọn ará bíi wọ́n fẹ̀jẹ̀ wọn ṣòfò ẹ wá ń retí kí nàìjíríà dáa ládùúrú ẹ̀jẹ̀ tó ń fi wéèsì ẹ̀yin kọ́ lẹ pa wọ́n lóòótọ́ o lẹ́yìn ọmọ nàìjíríà ṣùgbọ́n àwọn olórí yín ti ń pa wọ́n ẹ̀yin gan fúnra yín náà ẹ sọ̀rọ̀ béèyàn bá ń hùwà ìbàjẹ́ tó rẹ̀ ń ń wù ú tó gbẹnu dákẹ́ òun wà ìbàjẹ́ lòun náà ibi tí gbogbo wa tá a ti sùn tá a kọrí síbì kan náà nù kò kàn wá Plateau State ní ilé ìwé ìròyìn mélòó ló tẹnu mọ́ báyìí ọpẹ́lọpẹ́ very dark man èèyàn kan ṣoṣo wọ́n wá pa àwọn èèyàn lọ àwa wá dákẹ́ ó dọjọ́ tó bá kan àwa náà tán pa àwọn àgbẹ̀ wa ẹ mọ̀ jẹ́ ń tàn yín gbogbo tó fi ń pa àwọn àgbẹ̀ yẹn ẹ kì í ṣojú lásán kì í ṣe torí wọ́n ń gbin eré kì í ṣe oko yín tẹ̀ ń gbìn náà fẹ́ bàjẹ́ o ẹ lọ wádìí ẹ̀ àwọn nǹkan kan wà láwọn ibi oko yẹn even ní gbogbo ibi tó ti ń pa àwọn àgbẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn ibì kan wà ń bẹ̀ tó jẹ́ wípé nǹkan àlùmọ́nì wà ń bẹ̀ táwọn aráàlú ibẹ̀ gan ò mọ̀ tó jẹ́ pé àwọn ará àbí àwọn wo lọ́wọ́ wà lẹ́yìn iṣẹ́ nídìí iṣẹ́ ìta àròpó wà ń bẹ̀ very man tún wá sọ nǹkan kan ó ní báwọn ṣe rin gbogbo agbègbè mẹ́ta ìlú mẹ́ta odidi ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn táwọn lù táwọn jára táwọn ẹ bá pín program yìí n ò rí kẹ́ ẹ mọ̀ tẹ lọ́ọ̀bù tẹ láìkì mo sẹ́yìn ni àbódòdó ọ̀rọ̀ ń bẹ́yìn náà nú. wọ́n ní lọ́rọ̀ kan ó ní ńgbà táwọn rìn táwọn rìn táwọn já sílù kan já sílù kan ó ní gbogbo ìlú mẹ́tẹ̀ẹ̀ta kan ti ṣe ọṣẹ́ yìí ó ní àwọn rí àwọn fúlàní herdsmen tó kó ẹran wọn tó sì ń jẹ gbádùn ó ní ẹran bíi one fifty nílùú tí ogun ti jà wọ́n tó sì ń sunkún tó sì ń ṣọ̀fọ̀ lọ́wọ́ tí ò sì sáwọn èèyàn bẹ́ẹ̀ táwọn èèyàn ti sá lọ ṣùgbọ́n àwọn fúlàní wà ń bẹ̀ ẹran bíi one hundred and fifty two hundred ó ní bó ṣe ń kà wọ́n lọ nìyẹn tán pọ̀ ìmí ò lè kà wọ́n tó sì ń jẹun tó dàbí ẹni pé kò sí wàhálà ṣe wá rò pa àgọ́ nàìjíríà ni ìyá mi Joyce blog Joyce blog backup page ọ̀dà fún yín okay okay i'll do that. èmi ń ṣàlàyé bẹ́ẹ̀ bá ń gbọ́ tí mò ń tẹnu mọ́ nàìjíríà ò lè dá nàìjíríà ò lè dá kì í ṣe pé mi ò fẹ́ ojú rere fún àwọn ọmọ nàìjíríà kì í ṣe pé mi ò fẹ́ fún rèmi náà léèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ afẹ́ sọ ibi tí ọwọ́ ti ń dùn á àkàndùn lọ́wọ́ òun fi sábẹ́ aṣọ ẹ jẹ́ aṣọ fọ́lọ́hun it is well it is well tẹ́ ẹ̀ mọ́ pariwo òun ó ti tó gẹ́ ẹ jẹ́ á sọ fún ọlọ́run pé it is not well ẹ jẹ́ á sọ fún ọlọ́run kó gbèjà wa. pray for your leaders pray for your leaders tán máa ń sọ fún yín ṣọ́ọ̀ṣì ẹ mi ò ní ẹ mọ́ pray for leaders yín o ṣùgbọ́n ẹ pa àdúrà dà èpè ń wà nú àdúrà o <laughs> èpè wà nú àdúrà torí bọ́ ọba rẹ̀ ń tó fẹ́ pọ̀ ọ́ ní mọ́ ní kọ́lọ́ mọ́ gbọ́wọ́ rẹ̀ sókè kó rẹ́ni tó fẹ́ pọ̀ kó oníkọ́lọ́mọ bọ́ gbọ́wọ́ rẹ̀ sókè èmi ò ní kọ́ yín ládùúrà tẹ́ gbà ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ ìdí abájọ pé kí ló dé ó ṣe wá jáwọn oko yìí ó jẹ́ wá jáwọn oko ọtún sọ ó láwọn títì tó dáa àwọn ọ̀nà oko yìí náà wà láwọn ibi tí wọ́n ti rí àwọn nǹkan àlùmọ́ọ́nì àwọn títì tí ò dáa wọ́n fi yẹn lẹ̀ fún yín nígboro ẹ mọ̀ ọba yìí ṣùgbọ́n àwọn títì tó dáa ẹ rí wípé ọlọ́run á tún jẹ́ kí very dark man tàbí ọlọ́run máa lo ẹlòmíì lẹ́yìn bí oṣù mẹ́fà sọ́dún kan tí wọ́n ti ṣe sí ọṣẹ́ yẹn ọlọ́run máa lo ẹlòmíì láti padà lọ sí village yẹn àwọn villages mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibẹ̀ làṣírí ti máa tú àáwò ń tán sí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní nífẹ̀ẹ́ wàrà wọn ń wa góòlù tí gọ́ọ̀mẹ̀ntì tí ò sọ̀wọ́ gọ́ọ̀mẹ̀ntì ń bẹ tán láwọn alágbára kan ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni mínísítà fún ohun àlùmọ́ọ́nì wọn ò ní dárúkọ èèyàn kankan bíi torí wọn gbádùn wọn níṣẹ́ wọn ṣiṣẹ́ kankan tó ti fẹnu ara rẹ̀ sọ àwọn ò mójútó àwọn ò ṣe wọn ò mójútó nǹkan kan o àṣírí ló túbà ìpele yìí ò sí lábẹ́ ẹlẹ̀ orí ilẹ̀ ló wà ní tó bá fi lè ń fá lórí ilẹ̀ báyìí ẹ wá wo ohun tí ó wà lábẹ́ ẹlẹ̀ ẹwọ́n tí ó wà ní abẹ́ ẹlẹ̀ wọn ò mọye tán ń ta bárẹ̀lì epo ní international market nísìn ṣùgbọ́n àwọn kinní ìtẹ́ ẹ̀ fojú sí ìmí inú wọn ju owó epo rọ̀bì lọ ṣé ẹ ti ẹ̀ mọ́ ń gbọ́ sambisa sambisa sambisa sambisa sambisa àbí ta ni ò gbọ́ sambisa rí ń bì gbogbo yín ẹ mọ́ rò pé forest ni forest ni lóòótọ́ inú inú ijù agéjù aginjù gidi ni táwọn ẹranko burúkú wà ń bẹ̀ ibẹ̀ ní Sambisa ṣùgbọ́n ẹ mọ̀ wá ẹjẹ̀ ń wá sòótọ́ fún yín ẹ rèé ṣe ẹ rèé ṣe rìsáàtì yín dáadáa ẹranko burúkú nìkan kọ́ ló wà nù Sambisa inú ijù aginjù nìkan kọ́ ni Sambisa kì í ṣe inú oko tó dín nìkan Sambisa ohun àlùmọ́ọ́nì tó wà ní Sambisa ẹ ó ní tó bá ti tírélà bíi one million trailer tó bá fi ń kó ó sì ń ṣẹ́kù ní Sambisa tẹ́ ń pè ní fọ́rẹ́sì wọ́n bá yín fi fọ́rẹ́sì sẹ́yìn ẹ̀ kẹ́ẹ̀rọ kẹ́ẹ̀lẹ́ rò pé gí nìkan ló wà ń bẹ̀ ohun àlùmọ́ọ́nì tó sodo síbẹ̀ èyí tẹ́ ẹ̀ mọ̀dí táwọn boko tán fi ń jà wọ́n lè fibẹ̀ ńlẹ̀ wọ́n lè fibẹ̀ ńlẹ̀ ẹ rò pé wọ́n kàn ń sun inú oko wọ́n ń sá fún wọ́n ń sá fún wọ́n ń torí àwọn ológun wọ́n ń sá fún Nàìjíríà ológun irọ́ ni wọ́n ń wa nǹkan bẹ́ẹ̀ hàn ẹja máa farabalẹ̀ lọ́dún yìí o ọ̀nà tí nàìjíríà fi ń jẹ wọ́n ti fi jẹ àwọn ọmọ nàìjíríà máyé tí àwọn olórí yín fi ń jẹ yín mọ́yé gbogbo wa náà ni ló ń jẹ ọ̀nà tó ń gbà tí ìbá ṣe bẹ́ẹ̀ irú àwa yìí náà àníwá máa ṣiṣẹ́ bó ojú ojú mi kan ká máa sáré kiri nílùú èbò ìkan sẹ́kan ni o a yàtọ̀ síra wa ìkan kan á yàtọ̀ síra wa o so lọ́rọ̀ kan wọ́n fi odidi ọjọ́ mẹ́ta ó wá twenty four hours lẹ́ẹ̀mẹ́ta ẹ sì mọ̀ rántí ní tàbáṣà sọ àbáṣà bó ṣe burú tó ó ní tí irú nǹkan ibà ṣẹlẹ̀ ní inú ìlú tí ìjọba ò gbé ìgbésẹ̀ ní kíákíá láàrin twenty four hours ó ní ìjọba mọ̀ sí àwa kọ́ la sọ bẹ́ẹ̀ o ẹ̀yin ìjọba kí làtúnṣe àtiṣe náà nípa àmọ́ òwúra wa báyìí ẹ mọ́ gbàdúrà fún ọ mọ́ ara àtúnṣe nù ká wo iṣẹ́ tí èpè ó ṣe lórí wọn ẹ mọ́ gbàdúrà fún ọ mọ́ it is well it is well tẹ́ ń pariwo ohun ẹ̀ ń confuse ọ ẹ̀ ń confuse àwọn áńgẹ́lì nígbà áńgẹ́lì bá gbé eré nàìjíríà dé pé àwọn fẹ́ wá báyìí túnṣe táwọn kan ń sòótọ́ fọlọ́run pé kò wẹ́ẹ̀ lí o

nítorí wípé insight yìí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ fún gbogbo ìdí tán ṣe ń ṣe iṣẹ́ ẹbí yìí insight yìí ò sí ń bẹ̀ láwọn tó yẹ kán ó sì ní òfin tó dé wípé bẹ́ẹ̀ bá rí nǹkan báyìí lórí ilẹ̀ èèyàn kíjọba tó lè gbà á iye tẹ́ ẹ san fún rèé lórí ibi tán ń gbé iye tẹ́ fún rèé ó lè jẹ́ ẹ ẹ ẹ ẹni tó bá jẹ́ kíní ibẹ̀ ṣé rí ara ojútùú tààtù ṣe ni wípé àwọn tó bá jẹ́ ọ̀gá ọlọ́pàá agbègbè yẹn àti àwọn iṣẹ́ iléeṣẹ́ ológun tó wà ní agbègbè yẹn àti eh, sẹ́nítọ̀ tàbí house of rep member tó bá wá láti agbègbè yẹn wọn lè mọ̀mọ̀ sí iṣẹ́ ìdédé sẹ̀ ewé ìjábọ̀ lára gi kọ́lọ̀ mọ̀mọ̀ sí iṣẹ́ yìí déédéé ṣẹ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ṣe là ń wò wọ́n ran àní sọ̀rọ̀ gbogbo àwọn programs tó yẹ ká máa pín leléyìí àbí kẹ́ ẹ mọ́ rè di fracasi àbí kẹ́ ẹ mọ́ rè di fracasi ìjọba mọ tó lè ṣe táyé nàìjíríà ó fi dá àti nìkan sí bọ́dà wọn sí bọ́dà bọ́n tí bọ́bá tiẹ̀ ń bá yín nọ́bá tiẹ̀ ń sọ pé ẹ mọ́ dédìí ohun kan àlùmọ́ọ́nì ìjọba ló ẹ sí bọ́dà nǹkan àlùmọ́ọ́nì mẹ̀kúnnù ibẹ̀ ló wà ẹ ṣí bọ́dà sẹ̀mẹ̀ ẹ ṣí bọ́dà wọ́n rẹ̀ yín jẹ́ nàìjíríà ó mọ̀ pariwo ṣùgbọ́n ọ̀nà àbáyọ ọwọ́ ọlọ́run ló wà <laughs> ọwọ́ ọlọ́run ni mo tún fi àsìkò ìtútùn sọ èmi ọ̀gbẹ́ni Bobby tí mọ̀ọ́mọ́ fapá sí iyọ̀ sí tí mọ̀ọ́mọ́ ní nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀lẹ̀ pẹ̀lú àwọn aráabí pẹ̀lú àwọn olórí tẹ́ ẹ kó síbẹ̀ wọn kì í ṣe ajẹmbánu nìkan ìkà ọ̀dájú ohun tó olóyìnbó ń pè ní greed wọ́n bílíkì wọ́n bíà ẹ ṣé wọn ò dárúkọ rẹ̀ ni wọn ò mọ yorùbá ẹ̀ mò ń dọ́gbọ́n wá yorùbá ẹ̀ ni ẹ ṣé tẹ́ ẹ bá tún fẹ́ mójútùú ìyá wa kẹ́mi ojú kò tì mí àwọn náà béèrè béèrè àwọn náà náà dáhùn ẹ ẹ wo ẹ wo kọ́mẹ́ǹtì wọn ṣùgbọ́n ta wá ni ó gbé igba ni ó dìde ẹ ń bá dìde irú ẹ̀ nísìn wọ́n tún jẹ́ lẹ́sẹ̀ àbí irú yẹn kọ́ ni Sunday Igboho gbé ìgbésẹ̀ tó gbé nìyẹn wọ́n tún jẹ́ lẹ́sẹ̀ ni wọ́n bílíkì wọ́n bíyà tẹ́ńbẹ̀lẹ̀kún ojú kòkòrò èmi nìkan èmi nìkan wọ́n kó adúró eléyìí wọ́n kó eléyìí tó wúlò fún mi wọ́n tún kó eléyìí tí ò wúlò tí ń wẹ́sì nítorí kẹ́lòmíì mọ́ bá a rí wọ́n fi kú kẹ́kọ̀ọ́ mọ́ nàìjíríà o wọ́n bá fi kú kẹ́kọ̀ọ́ ní eléyìí tó ṣẹlẹ̀ sí gómìnà kan ní Ondo State láìpẹ́ yìí ó yẹ kán fi kẹ́kọ̀ọ́ wípé ilé agbára kì í ṣe forever pé ilé agbára kì í ṣe títí láí. Yorùbá nation tá a wá ń pariwo náà àwọn wo ni ó sa àwọn wo ni ó ni ó àwọn wo ni ó jẹ́ olórí wa bá a bá gba Yorùbá nation tán àwọn wo ni ó jẹ́ olórí wa àwọn wo fòníjà fọlájà gbogbo gbogbo táìmù táwọn wèsì lórí ẹ̀rọ ayélujára lórí lórí programs lórí show tí ò mú tí ò dá nǹkan kan fún ọ tí ò mú nǹkan kan wá fún ọ tá a bá pawọ́pọ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ yìí orí ẹ̀rọ ayélujára ti máa ń wo kíní iwájú ẹ má rò pé wọ́n rí wá wo wọ́n wò wá dáadáa tí gbogbo ọmọ nàìjíríà bá pẹnu pupa àgbàmọ́ àgbàmọ́ ẹ lóòótọ́ wọ́n sì ti sọ wọ́n ní ìkan nínú àwọn tí mo ń sọ àwọn wòlíì tí wọ́n máa ń ríran sí nàìjíríà tí ọdún bá ti bẹ̀rẹ̀ báyẹn nínú ọdún tuntun wọ́n ti ríran wọ́n ti ní by november ó pẹ́ jù nínú ọdún yìí wọ́n ní tí ààrẹ tinubu ò bá múra wọ́n ní késekése náà rí ńgbà yẹn ṣàṣì o wọ́n ní kàṣàkàṣà ń bọ̀ wọ́n ní késekése náà rí wọ́n ní kàṣàkàṣà ń bọ̀ gbogbo àwọn yúùtù yorùbá sì bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n lé sùn ó bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ dáadáa ní november ọdún yìí àtàwọn yúùtù tí o tẹ́ẹ̀sì rí nǹkan kan ṣe sí àtàwọn ọmọ skul gbogbo owó yunifásitì ló ti wọ́n báyìí gbogbo yunifásitì pátápátá ló ti wọ́n ebi ń paráàlú ẹ tún ń gbowó lé owó skul ńgbẹ́ ẹ wàá tún ṣe fún ọmọ skul ẹ̀tọ́ tẹ́ ẹ fẹ́ fún wọn ẹ tún ní ẹ tún fi ẹ̀tọ́ wọn sínú lóònù kán rè yáwó ìyá tíyà kékeré bá tíyà ńlá bá gbé ni sánlẹ̀ kékeré àtúmọ̀ gorí ẹni kọ́rè mọ́ ìyàwó mo gbọ́ pé gbogbo mo gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ní ní ní okùn ẹ̀mí wọ́n wà lọ́wọ́ pé pé pamplay báyìí gbọ́múlé láńtà wọ́n lẹ́ẹ̀kan yáwó sáá ni ẹ̀kan fi síìmù yáwó ọjà tẹ́lómi kó sí ṣọ́ọ̀bù ọjà pamplay ni àbí ta tún ni Eh, kí tún ní pam kí tún làwọn tí máa ń ya yín lówó òun ó pè nǹkan kan tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀bù ẹlòmíì tó dí báyìí wọ́n lówó pamplé ni wọ́n ti sọ gbogbo ayé do nígbèsè tán nàìjíríà wọ́n fìkan yí kan fìkan yí kan fìkan yí kan fìkan yí kan oníkálukú wa ń lo oògùn ìgúnpá kúdà kúdà náà wà ń bẹ́ẹ̀ oníkálukú lóògùn ògùnpá ó fi ń mọ́nẹ́jì ẹ̀ èyí tó eléyìí tí kéèsì ẹ̀ bá ti pọ̀ jù wọ́n ń gbé mi lọ yaba apá òsì ẹgbọ́n táwọn uh, dókítà yaba apá òsì náà ní èrò pọ̀ láyé ọdún ní ọdún tó kọjá wọ́n lérò ti pọ̀ jù increment ó oh, hundred percent lèrò àwọn tí ọpọlọ wọn ti ń yí sódì. So yahoo yahoo táwọn ọmọ wa sì ń sá lọ ṣe èèyàn mélòó ní ń gbowó àwọn tí ń gbowó ní ìsìn wọn fi nǹkan tẹ lábẹ́ ni èyí tí ò wọṣẹ ń wẹ kinní kan èyí tí ò wẹ kinní kan ń fògùn owó ṣe àti kí ni ń ṣẹlẹ̀ lógùn state náà Ogun State sórúkọ yín ní ròyìn ni kí ni ń ṣẹlẹ̀ èní pa ọ̀la pa bí ẹkún apọkọjẹ sẹ́yìn nìkan ni. Roi, wọ́n gbọ́ ọmọ sògùn owó wọ́n pa ọmọ kan wọ́n fọ́ lójú wọ́n yọ ẹ̀dọ̀ rẹ̀ wọ́n yọ kínní kan wọ́n ẹ̀yìn nìkan ní logun state wọ́n fi ṣe é ní ó dà pé Ògùn state ní yíbò yíbò lẹ̀ Yorùbá ogun state ní yíbò lẹ̀ Yorùbá nǹkan ṣẹlẹ̀ Olúwakẹ́mi Awóyadé ń táwa ń gbọ́ gan-an èyí wà Nàìjíríà ẹ̀ gbọ́ àwọn àṣírí tí ń tú sí alọ́. tí ẹ mọ̀ pé tán bá débì náà náà máa jábọ́ tán bá ti débì wọ́n mọ̀ rò pé táwọn bá sọ̀rọ̀ ẹ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nàìjíríà làwọn ò ti lè sọ̀rọ̀. ẹ wá da gbogbo àwọn ọmọ skul gbogbo ọmọ skul pátápátá ah! àwọn tí ẹ tọ́jú lè ní àwọn náà náà ṣe ń pa lọ́la ọwọ́ wọn lọ́lọ́run fìdájọ́ yín sí. Si a mọ̀ retí ọlọ́run dá wa sí ju november lọ torí ọwọ́ tó bá dilẹ̀ lèṣù bẹ́ẹ̀ lọ́wọ́ kí ló le nínú kẹ́ ẹ ṣe monetization facebook fún nigerians kí ló le mo sì ń tẹnu mọ́ àìmọye ni kìíní yẹn máa help nàìjíríà àìmọye àwọn èèyàn àwọn aráàlú àwọn aráàlú èbó wá ń gbé content yín nàìjíríà lọ́fẹ̀ẹ́ lófò náà ti mọ̀ pé kò sí nǹkan kan tẹ́ fi ṣe kò sí nǹkan kan tẹ́ fi ṣe wọ́n wá ń lo content yín lọ́fẹ̀ẹ́ lófò content tó yẹ kẹ́ ẹ mọ́ fi pawó wá tán nǹkan kékeré ló sì bàdé ṣùgbọ́n bó lórí ṣe ní tiẹ̀ lọ́wọ́ náà lọ́mọ ẹ̀yìn náà dí ẹ̀rù bó ṣe ní tiẹ̀ lọ́wọ́ ẹ̀dá ń pín prógrámù yìí wọn ò ríra mi o bó ṣe ní tiẹ̀ lọ́wọ́ lọ́mọ ẹ̀yìn náà dí ẹ̀rù torí wọ́n ti sọ gbogbo ọmọ ẹ̀yìn di alágbe wọ́n ti sọ gbogbo àwọn ọmọ nàìjíríà di alágbe alágbe in the sense that tẹ́ ẹ bá ti rí èèyàn kan ẹ fẹ́ mọ bó ṣe lówó lọ́wọ́ ẹ fẹ́ mọ bí ọlá ẹ̀ ṣe dé ẹ mọ kì mẹ́sàn-án mẹ́wàá ni àtẹ̀yí tí ń jalè àtẹ̀yí tó gbọ́mọ sògùn owó àtẹ̀yí tó jẹ́ wípé owó àbú yín níbi ìṣàbù lálejò àtẹ̀yí tó jẹ́ wípé ó wà lára àwọn tó lọ pààyàn ní Plateau State torí kán lè mọ rí nǹkan àlùmọ́ọ́nì wà ńbẹ̀. nàìjíríà olórí wa kí náà máa ń pe ọmọ onínàkúnà ni wọ́n ṣe wá rí ẹ̀jẹ̀ tán tálẹ̀ pàápàá jùlọ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ìlú táwọn wà gan wọn ìdédé ta ẹ̀jẹ̀ tó ṣẹ̀ẹ́lẹ̀. E ìlú tàwa ẹ̀wọ̀n ẹni tó ṣẹ̀ gan wọn ní dédé pa á ń bọ̀ sí bọ̀ sí á ń bọ̀ sí bọ̀ sí ẹni tó ẹni tí ó ṣẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ti pọ̀ jù nàìjíríà wá ń ké ó ń ké ó ń ké tantan bẹ́ẹ̀ ni fáráò náà ń lékún sí nínú àwọn olórí bọ́lọ́run ṣe ń kìlọ̀ fún wọn lọ́kàn wọn ń lé sí i lọ́kàn wọn ń lé sí i àṣírí wọn máa tú ó kàn jẹ́ pé kí ilẹ̀ tó pọ̀ síkà oríire á ti bàjẹ́ imagine kásìrí àwọn tó wà ní ensars wá tún nìsí káwá mọ iye àwọn èèyàn tán pa ká mọ ẹni tó rán wọn àti ẹ̀tí mẹ́ni tó rán wọn náà kásìrí sẹ̀wà tú àwọn tán ti pa ń kọ́ àwọn tán ti pa ń kọ́ ṣùgbọ́n gbogbo èèyàn lọ́lá olówó nàìjíríà tẹ́ ń fọmọ tálíkà arúgbó ẹ̀san ń bọ̀ o kò sì ní pẹ́ dé kọ́lọ́hún ti ẹ̀jẹ̀ ò yá irú àwọn irú àwọn prọfẹ́sì tí mo fẹ́ káwọn wòlíì wa máa sọnù irú àwọn prọfẹ́sì tí mo fẹ́ kán máa sọnù ọlọ́run ní jẹ́ ó tó november kó tó ṣẹlẹ̀ gbogbo tá à ń sá fún tá ń bẹ̀rù yáwó ojú kò tì mí mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn èèyàn ni ó jàjàgbara fúnra wọn pé ó ti tó ti sú wa. torí àwọn gan bó ṣe wà yẹn okùn ẹ̀mí wọn ọwọ́ mẹ̀kúnnù ló wà wọn ò fẹ́ kí ìlú dàrú bírú bá lójútùú ìlú tó lójútùú náà fi ń kó nǹkan jẹ wọn ò fẹ́ kí ìlú yẹn dàrú wọ́n sì sọ mo dúpẹ́ lọ́wọ́ alálàyé of Africa ó ta mí lólobó nǹkan kan nígbà tí mo sọ̀rọ̀ bọ́dà kan sí bọ́dà pé Tinubu ẹ bá wa sí bọ́dà kí ló lè ń bẹ̀ kí ló lè nu kẹ́ ẹ tiẹ̀ múnú mẹ̀kúnnù dùn ẹ fẹ́ ṣepo di one two ká tó wí ká tó fọ̀ ní ìsìn ẹ rí gbà tó máa bẹ̀rẹ̀ ẹ kàn jí lọ́jọ́ kan náà lẹ lọ lé epo lẹ rí pé epo ti di one two kí ló wá lẹ́nu kẹ́ ẹ sí bọ́dà gbà tí mo sọ̀rọ̀ yẹn alálàyé ní ẹ mọ̀mọ̀ dá wọn lóhùn Tinubu oyè tó fẹ́ oyè ní Tinubu fẹ́ jẹ oyè lọ̀gá wa fẹ́ jẹ èmi náà fẹ́ di pírẹ́sídẹ́ǹtì immunity sì ti dé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ ẹ̀ṣẹ̀ bá àti ẹ dáríjì yín báwọn ará èkó àwọn ọmọ nàìjíríà ò dáríjì yín gbogbo ẹ̀ṣẹ̀ tẹ ẹ̀ṣẹ̀ látẹkọ immunity pé ẹ jẹ́ president ní ìsìn torí wọn yẹwọ president wò immunity pé ẹ ti ṣe president rí ní nísìn ó ti pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ <laughs> ẹ̀jẹ̀ jésù lèmi wọn ti mọ pẹ̀ṣẹ̀ rẹ́ immunity ní pẹ̀ṣẹ̀ rẹ́ nàìjíríà mo ní kí àjọjẹ wò ní ohun tí. Eh, very dark man sọ bẹ́ẹ̀ náà ló sì ń sọ ó ní wọ́n ti ń wọ́n ti ń tẹ àtẹ̀jíṣẹ́ sóhun láti ìgbà tó ń ti gbé fídíò yẹn pé kí lòun wá kiri kí lòun tójú bọ̀ ẹ́ kí lòun tójú bọ̀ tóun wá kiri kí lòun sọnù tóun wá lọ plateau kí ló kàn ń bẹ̀ pé wọ́n lè wàá gbé òun ká lè tètè mọ̀ ṣùgbọ́n tán bá gbé náà ní ìsìn ìgbà mélòó lọmọ nàìjíríà ó fi gbàgbé rẹ̀ ẹni tó kú gan-an ti gbàgbé rẹ̀ ìgbà mélòó náà tún dẹjọ́ mọ́ lórí ìgbà mélòó lọmọ nàìjíríà ó fi move on àìpẹ́ move on nàìjíríà àìpẹ́ move on àìrántí èèyàn bẹ́ẹ̀ délùú èbò ní ìsìn ẹni tí nǹkan ṣe lójú títì ẹ bá ti rí fúláwà lẹ́gbẹ̀ẹ́ títì tọkàn tó jẹ́ pọ́dọọdún náà máa ń gbé fúláwà yẹn síbẹ̀ tàbí nígbà bóyá three three months wọ́n máa ń change fúláwà ń bẹ̀ tó wá ṣe nǹkan kékeré síbẹ̀ èèyàn kan kú síbẹ̀ ni tó fi ń rántí ẹ kò rí bẹ́ẹ̀ Nàìjíríà ẹ ń bá ti kú ti kú wọ́n ti gbàgbé ẹ ń wà láàyè gan wọ́n rántí ẹ ẹ ń wà láàyè sán rántí rẹ̀ ẹ rẹ̀ ẹni tí ẹ rí àtúbọ̀tán MC Olúọmọ ẹ rí àtúbọ̀tán rẹ̀ pé ẹni tí Nàìjíríà bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ náà mọ̀ ẹ rà tún bọ̀tán rẹ̀ páwọn èèyàn padà lẹ́yìn rẹ̀ ibà àbújá náà ló ń lọ owó ń bẹ lábújá òun ní olórí gbogbo kínní nígbà tí ọ̀gá rẹ̀ sóun ló kọ́kọ́ máa jẹ olórí agbèrò lábújá ni ebó lọ́gàá bàbá bàrúwá èèyàn mélòó nù yín ló mọ bàrúwá ìtumọ̀ ẹ̀ tí òun náà ṣe fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ nù tó fi dìjà èyí tẹ̀ ń béèrè lọ́wọ́ wa ìyá wa Surura mo rí mẹ́sẹ̀ mo rí kọ́mẹ́ǹtì yín kò sí èèyàn kankan tó fẹ́ẹ́ fẹ́ èèyàn kankan wálẹ̀ o torí mo rí pé ẹ ṣàdúrà fún bẹ̀ pé Allah ò ní jẹ́ kọ́wọ́ rẹ̀ wálẹ̀ àmì àwa náà sáàmì sí i ṣùgbọ́n kì í soyè elé wọ́n lóun náà ń jà lábẹ́lẹ̀ òun náà ń jà kò fẹ́ fẹ́ kó lẹ̀ kò sì lè jẹ́ méjìlá bàlàdé ó lè wà lábùjá kó tún mọ́ làbújá ìwọ náà rí fọ́ọ̀mù ẹ̀ ká mà ní nígbà tí wọ́n wà lẹ́kọ̀ọ́ téèyàn kan wà lábùjá tí bàrù wà lábùjá njó tí ẹ̀gbọ́n oríyìn ṣó gbé ṣó gbé fún bàbá ṣó jẹ́ á mọ̀ pé ọlọ́gàá ṣó jẹ́ á mọ̀ pé bàbá kan wà ń bẹ̀ èló lòun kó jíṣẹ́ ládùúró owó tó fi ń ṣe fàlàfàlàfàlàfàlà káàkiri èló lòun kó jíṣẹ́ sí Àbújá òun náà mọ̀ pẹ̀sán ló fẹ́ ké Èkó lowó wà òṣòwò làbújá ẹ bá tiẹ̀ ẹ bá ń gbọ́ kó fẹ́ jọba tẹ́lẹ̀ ni èkó lówó wà inú wọn ò dùn òun àtàwọn èèyàn inú wọn ò dùn pé wọn àwọn ará àbújá a ló fún mínísítà hàn yẹn lògò omi kí n lè wò yẹn kọ́ fún mínísítà ìṣọ̀lá ọlátúnjí yóò dá fún yín o gba ninety nine star a ẹ ṣeun ṣeun tí wọn ò tiẹ̀ mẹ́nu já tí wọn ò bẹ̀bẹ̀ rẹ̀ ẹ ṣé o ọlọ́run ó fi ìràwọ̀ kún ìràwọ̀ tiyín náà nínú ọdún yìí lágbára ọlọ́run star tẹ fún mi yìí ó dùn mọ́ mi nú star tẹ fún mi ẹ má wàá gbàgbé o àtẹ̀yìn dẹ́ fún one star náà ẹ ṣe tẹ̀ ń bá wa pín ẹ ṣàmọ́ bá wa pín èèyàn kan fẹ́ pè wọlé sọ́wọ́ ìtẹ́ ni Ògúndòṣù gádẹ́mì sọ́wọ́ ìtẹ́ ni àbẹ́fẹ́ pè wọlé torí mi ò tí ì fẹ́ kí picture ìkúrò ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ akí ajẹ́kì ìgbéra man Bobby the country leaders are not getting it leaders are not getting it especially President Tinubu wọn get it right ẹ bá ní ẹfun láàyè ẹfun láàyè kì í sọ̀rọ̀ ààyè lọ́rọ̀ Tinubu o kì eléyìí sọ̀rọ̀ ẹfun láàyè o owó ti wà ńlẹ̀ bàmù wọ́n ti mọ iye tán máa ná twenty twenty four kò sí nǹkan kan tó máa mára dẹ mẹ̀kúnnù nínú gbogbo bọ́jẹ̀tì wọn àwọn mẹ̀kúnnù tó tún rọra wọn ọmọ tó mọ tíìn wọ́n ń ṣe iṣẹ́ òòjọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn àgbẹ̀ ni wọ́n níbi tán ti lọ pa àwọn èèyàn yìí o wọn ọmọ túmọ̀ kínní yìí o wọn ọmọ túmọ̀ ẹ̀ ó lè jẹ́ torí àwọn kan tó tó ní tó ní òye wípé nǹkan àlùmọ́nì wà ní fíléèjì àwọn ó lè jẹ́ torí àwọn èèyàn pélé kékeré yẹn tán mọ̀ pé táwọn ò bá tètè yanjú àwọn ilé náà ṣe pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹjọ́ mọ̀ ń wá àwọn olùrànlọ́wọ́ àwọn alátìlẹyìn nínú bó ṣe há dídídì náà tó há gágágá ìkọlọ̀mọ́jì ò há mọ́ wa inú ẹ̀ náà láti rántí àwọn arúgbó wa o ẹn tó bá to domi tútù wájú ni ó tẹlẹ̀ tútù gbogbo ẹ̀yin aráàlú èbó tẹ́ ń béèrè nọ́mbà mi èyí ẹ tí ń bá ti sẹ́ndì nọ́mbà sí wọ́n sẹ́ndì account nọ́mbà sí o á ṣe fáwọn arúgbó bàbá wa tó fún wa ń star ẹ ṣe n ò kan lé ní n ò fi star ní ara ẹ̀ náà lára ẹ̀ ṣùgbọ́n wọ́n ń fi star yàn wá jẹ ó lè ní Facebook ó lè ó ń fi star yàn wá jẹ irú ninety nine tẹ fún wa ní ìsìn bóyá èló ní fi gbàbá òun bóyá nine cent ninety cent tàbí nǹkan kan wọ́n fi ń yàn á jẹ o àfẹ́kẹ́ ẹ mọ́ sanwó yín account number mi ni ẹ mọ́ béèrè arúgbó la sì fẹ́ ṣe fún wa fẹ́ ṣe fáwọn arúgbó kọ́lọ̀ ń jẹ́kẹ́yìn náà kí gbogbo wa dàgbà ẹ dàgbà ẹ dògbò ẹ sì ní dàgbà àyà mo rántí orin tá a mọ́ kọ ní kérésì ìyá káalẹ́ o ẹ dàgbà ẹ darúgbó ẹ ní dàgbà àyà ológbò ìyá àgbà ẹni dàgbà àyà lórí ìkànnì ẹ dàgbà ẹ dògbò gbogbo ẹni tí wọn bá ń lé kiri tán fẹkẹ ẹ dàgbà gbogbo ègún ikú òjijì kò ní í ṣẹ lórí yín ègún ikú òjijì ò ní í ṣẹ lórí yín o má jẹ́ kán ṣe mọ ríran sí ọ pé kó o rèé ṣe fún arúgbó mẹ́fà arúgbó mẹ́ta tó fọ́ lójú arúgbó ẹ kéèyàn bá tiẹ̀ darúgbó tí ò rí nǹkan jẹ agbọ́ àwọn arúgbó míì wà kan tí ò lójú arúgbó mi ìwà tí ò lè rìn ìmíì kò lè gbọ́ àwọn arúgbó ti ń ṣẹlòmí ẹ jẹ́ àrùn arúgbó lọ́wọ́ ẹ béèrè àkáǹtì nọ́mbà mi ẹ jẹ́ kémi náà tiẹ̀ fi ibẹ̀ kò dìgbà tẹ́ ẹ bá béèrè àmọ́ fàkà nọ́mbà bẹ́ẹ̀ ní ìsìn àmọ́ fi ibẹ̀ ẹ jẹ́ àtọ́jú arúgbó wa ní tèmi fẹ́ ṣe lọ́dún ni rèé o ẹ jẹ́ àtọ́jú arúgbó wa o. bá a bá sì ṣe ń ṣe láàmọ́ fi hàn iye tá a bá gbà lórí live show àti eléyìí tá a bá gbà lẹ́yìn live show gbogbo ẹ̀ láàmọ́ fi hàn account number ni mo ti pín ní ibẹ̀hùn àkáǹtì tá a fi gbà nù ẹ jẹ́ àtọ́jú arúgbó wa mo ti pàkà nọ́mbà ń bẹ̀ ògbẹ́ yìí dẹ̀ ń béèrè ẹ ń bá fẹ́ nọ́mbà mi mo ti ń fi nọ́mbà mi ta o ìwọ tó o bá sì pè mí tí wọn ò mọ̀ rí tó ṣàlàyé ara rẹ mo rí eh, àwọn kan wọn wọn ti rí nọ́mbà mi nítorí aburú tá a fẹ́ tọ́jú iná ṣe ń mi kò dà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tó o bá ní ọfẹ́ bá ń pàtàkì kan tó o go straight to the sọ orúkọ ara rẹ wọn ò sì ní rẹ lórí kinní mi bá ń sọ wọ́n sọ̀rọ̀ pàtàkì kí n pè ọ́ wọn ò ní pè ọ́ wọn ò go straight mọ́ wulẹ̀ retí kí n pè ọ́ tẹ́ àtẹ̀jíṣẹ́ ẹntí ẹntí ọba fún lówó ní ń pè torí àwọn arúgbó sì ni. ó nu ìyáwọ́lú olúwakẹ́mi awóyadé ó ní mo ti píìnì síbẹ̀ yẹn ó ní mo píìnì síbẹ̀ yẹn Pebble Records and Multimedia Stanbic IBTC mo ti pín ìní ẹ̀ ó nìyẹn zero zero zero three nine one nine two one eight mo ti pín ní ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣé o bàbá wa tó fún mi star yóò dáa fún yín ẹ ní wá stáàtì star lẹ́yìn náà ó jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá ka mẹ́sẹ̀gì àwọn èèyàn mi torí ìṣọlá ọlátúnjí ó dàgbà àwọn náà náà fún mi star the rich should also not sleep because of poverty rate is ridiculous and they are watching because when it get to a stage when they get to the point they will turn back and face the consequences bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bó ṣe rí gangan lẹ́sọ yẹn bó ṣe rí gangan lẹ́sọ yẹn nítorí wípé gbogbo àwọn tí gbogbo àwọn ọmọ tálíkà tán rò pa àwọn ń fi ìyà jẹ ní iṣẹ́ ṣé ìyàwó adédàpọ̀ rẹ̀ mi lẹ́kún èmi náà love yín much love gbogbo àwọn ọmọ tálíkà tẹ rò pé ẹ̀ ń fìyà jẹ ẹ̀ ń tọ́jú àwọn ọmọ yín yóò tó stéèjì kan tó jẹ́ páwọn ọmọ yín gan wọn ni wọ́n lọ́mọ ṣe wọ́n lọ́mọ sú ẹ̀ affidavit wọn ní lè lo orúkọ àwọn bàbá wọn ó máa tó stéèjì kan tí àwọn ọmọ àwọn ọmọ olè yìí àwọn ọmọ tó àwọn ọmọ àwọn olórí tó bà nàìjíríà jẹ́ wọn ní lè jáde sí gbangba pẹ̀lú orúkọ bàbá wọn tán máa lọ máa change orúkọ bàbá wọn àwọn bàbá wọn sì ń grow wọn láti jẹ́ wípé àwọn làwọn wọ́n máa gbàjọba à ń retí tí Sanwó-Olú náà bá pò ń bẹ̀ à ń retí ẹni tí Tinubu ó fà bẹ́ẹ̀ ní ìsìn tó tiẹ̀ ti wá di ààrẹ à á retí ẹni tí ó fà bẹ́ẹ̀. ìyáwá princess Ọlámídé Akérèlé Àjàyí yọ̀dà fún wa ibi tẹ́ ti wá mọ ẹ̀gọ́ àwọn ọmọ Nàìjíríà náà ni pé tó bá ti kù díẹ̀ kí ọ̀rọ̀ òṣèlú dé ìgbà yẹn ni àwọn olóṣèlú á mọ̀ padà wá sọ́dọ̀ yín díẹ̀díẹ̀ ìgbà yẹn lẹ̀ máa ń rí wọn ẹ̀ rí wọn mọ́ nísìnyí o ìròyìn ni máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn o ẹ̀ rí wọn mọ́ o orí orí ẹ̀rọ ayélujára orí tẹlifíṣàn lẹ́sìn máa rí wọn o ṣùgbọ́n tó bá ti di wípé àsìkò tún dé wọ́n tún wá wá nǹkan tọ́pìkì pọ̀ nàìjíríà tó fi máa da orí àwọn èèyàn rú tó fi máa ń forí wọn gbára wọn wọ́n á kàn tún wá tọ́pìkì kan ni wọ́n ti ẹ̀ jẹ lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan dálẹ̀ wọ́n mọ̀ sí wọ́n jẹ lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn bàbá bàbá àwọn olórí ẹ̀sìn tó yẹ kán mójútó ọ̀rọ̀ kán pariwo lé ìjọba lórí. bíbélì àti kùránì náà náà fi ń ṣe competition nìsín òun náà fi ń ṣe argument a second motion àìṣèkínní kan òun náà fi ń ṣe argument bó ṣe láwọn ní ọgbọ́n lórí tó wọn ò fọgbọ́n wọn wọn ló sì lò àwọn òyìnbó dẹ̀ rí wọ́n ń wò wá wọ́n fi wá pa á pé ṣe ẹlẹ́gbọ́n ni ẹ̀gbọ́n tantíṣà yín bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri rèé o àwọn herdsmen ń lò àwọn fúlàní darandaran àwọn náà ń kó ìbọn lé lọ́wọ́ àwọn náà ń ṣiṣẹ́ oró yìí àwọn náà ń lò àwọn náà ló sì máa fa wàhálà wàhálà tẹ ẹlẹ́fẹ̀ẹ́ àwọn náà máa dá sí yín lọ́rùn nǹkan kan nípa fúlàní Wa ni wípé wọ́n ní ìlú wọ́n kàn ń fẹ́ wọ́n ń tàn káàkiri ní bí ìgbà tí ẹdìyẹ gólóbà tí bá ń tan eh, àgbàdo tó bá fẹ́ jẹun tí ń fẹsẹ̀ tan àgbàdo tí wọ́n tí ó jẹ wọ́n ń tàn káàkiri wọ́n ń wọnú ìlú wọ́n wà á dúró láàrin ìlú ṣé rí oko yín tẹ́yìn ò mójútó ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀nà rẹ̀ dáadáa hùn wọ́n mọ ọ̀nà inú oko yín jù yín lọ wọ́n mọ ọ̀nà inú oko yín jù yín lọ nǹkan àlùmọ́ọ́nì tẹ nínú oko yín tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ní lágbègbè yín tẹ́ ẹ rò pé ń pírísáàfù ẹ̀ tó wà lórí inú àwọn àpáta tẹ́ ẹ rò pé ń pírísáàfù ẹ̀ gbogbo ẹ̀ náà ti dé gbogbo bẹ̀ náà ti dé náà ti mọ̀ náà ti náà ti náà ti torchlight gbogbo bẹ̀ náà mọ̀ yóò yà ń pé bóun náà ṣe mọ̀ bẹ̀ kí náà fi ń wá bẹ̀ kiri àwọn olówó yìí àárín yín àwọn náà ń lò wọ́n àwọn ọlọ́pàá náà sì ń lò àwọn ọ̀bàyé àwọn ọ̀bàyé jẹ́ àwọn akóbọlé ọlọ ìbọn tó yẹ kán máa fi pa jàǹdùkú kán máa fi mú olè kán máa fi mọ́ lọ́ṣà àwọn èèyàn aráàlú náà fi wá ń pa àbí bóòlù ogun òjè ṣe ja odidi agbègbè kan odidi ìlú kan bóòlù ogun ṣe máa ja odidi ìlú kan tán tún dáná sun ilé wọn torí kí ni ṣé gbogbo òlú ló ṣẹ̀yìn ni táwọn kan sì wà ń bẹ̀ tán sin màálù wọn wọ́n sin màálù wọn ẹ wá ní kò sí àwọn yẹn ò mọ́wọ́ wọn mẹ́sẹ̀ sí wọn ò mọ́wọ́ wọn mẹ́sẹ̀ kódà àjọmọ sọ báyìí náà ni ọjọ́ tọ́lọ́run ó bá mú wa já gbangba yóò ṣojú gbogbo wa ìrànlọ́wọ́ oore ló pé yọ̀ọ̀dà fún yín bẹ́tíkù catherine akins yọ̀ọ̀dà fún yín àká nọ́mbà mi mo ti fi síbẹ̀ yẹn fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fọwọ́ fi nǹkan ránṣẹ́ sí a ká fi tọ́jú arúgbó ọlá odus ṣẹ́yìn náà fún mi star ni àmọ̀mọ́ ti ń ṣe facebook yìí o ẹ ń bá fún mi star jẹ́ mọ́ dárúkọ wọn mo rí hundred star ń bí o ìyàwó ọláòdùs ṣe é fún mi star ni àbí èmi ni mi ò mẹ́ni tó fún mi star ni ìṣọ̀lá ọlátúnjì ìyá mórí star wọ́n fi hundred star ìránṣẹ́ o wọ́n kàn dẹ̀ gbé síbẹ̀ ni o kódà ẹni tó fẹ́ pè wọlé lẹ́ẹ̀kan jẹun bóyá mo lè gba ìpè ẹyọ kan àbí méjì ká tó máa lọ bẹ́ẹ̀ a kò sì sí ọlá àjàlá ńlé ọlá àjàlá wà ń bí ẹ̀wọ̀n bóyá mo lè gbé wọn wọlé tẹ́ ẹ̀ bá bízì tẹ́ ẹ̀ bá bízì ẹ jẹ́ àgbà ìpè ẹyọ kan ká máa lọ kó má jẹ́ pé bọ́.